إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن أعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناه amri wa láàrin sáré àmì láyé fún àgbà òkè sáré àdébílẹ̀ rẹ̀ pé kílé tó fi sílé àbí kílé tó fi sílé báyìí àbí kíló dé tó fi dé kílé wà tó ṣe sí rẹ̀ àdébílẹ̀ ọ̀nà ọ̀bẹ ṣùgbọ́n ọ̀bẹ ní ìyàtọ̀ tẹ̀lé wọn jẹ́ wọn wọ́n sún wọn bí. torí kò lọ́sẹ̀ dá wa ṣùgbọ́n wá pààrọ̀ ẹ̀ lọ́nà oríṣiríṣi nínú Quran kó lè bá jẹ́ tí a ní àgbéyèsí láti fi gbàgbọ́ sí ó ti di àdánwò lẹ́nu wa. àwa yẹ ojúbọ̀nà kan ò ní àná alákọ̀ọ́kọ́ onáni gbé ọlọ́ọ̀bà àdìjọlá ó fún lóko lóríṣiríṣi ìta kàkálẹ̀ ọlọ́ọ̀bì twenty ọjọ́ bí twenty five ọjọ́ twenty five bẹ́ẹ̀ lọ́gbọ̀n láti tọ́ka lórí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ojúpadà kejì nínú Quran ọlọ́run àwọn ọmọkúrò yẹ̀wò tí ṣe ọjọ́ wa láì fi lóko yẹ̀wò aṣọ nínú àwọn àṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ jọ náà àìsàn tá a lásìkò yẹn nínú Quran àmọ́ nǹka lọ ọmọbẹ̀ lọ́pọ̀ ẹlẹ́kẹta oríṣiríṣi tí ẹ̀fí kan bá ọ̀rọ̀ mi ní lábáwá kí ẹ tí ẹ bá sọ̀rọ̀ lórí bàbá yẹn gbọ́ ọlọ́run Quran lórí ọjọ́ mi nínú inna àti anna nínú ẹ̀ àti láàbù ìdá inú ẹ̀rọ náà wa. bẹ́ẹ̀ ni kọ́sà ìbúra ọlọ́run fíjọ́ àgbéga ìyáàmọ̀ yẹn ó fi búra láàyè mí bó ṣe ń fi búra ó tún búra lórí sísẹlẹ̀ rẹ̀ àyè mí ó fi àwọn nǹkan mí búra ní ẹ̀dá rẹ̀ ìtòsí búra lórí ọ̀sán fún wa nígbà àdúgbò rẹ̀ àwa náà sì rèé tába ti sàkíyèsí pé ẹ sọ̀rọ̀ kò fẹ́ gbà wá gbọ́ á sọ fún pé wà láì láì kó lè bá àwọn gbọ́ kó tiẹ̀ jẹ́ ẹgbẹ́ lómi ó ń ṣeé ṣe tèké lẹ́yìn ìgbà náà nínú táàtù mímú ilé yìí olóògbé ọlọ́ọ̀bá àlejò ọlá ó fi wá ṣe kòńgẹ́ lọ síbi wípé àwọn súrà kan nínú Qur'an wọ́n gbé ọkọ̀ yọ́ọ̀mù ìyá òlérí àbí ìkan nínú ìṣẹ̀lẹ̀ ẹnu yọ́ọ̀mù ìyá bó tiẹ̀ tiẹ̀ jẹ́ pé sísọ ọkọ̀ àwọn súrà kọ̀ọ̀kan ló kọ àwọn kan wá lọ́kùnrin àlejò sallallahu alaihi wasallam àwọn látọ̀dọ̀ àwọn sàábí ètò wa ti ní ìyapa ẹnu nù kẹtì wọn pẹ̀lú àwọn lọ́dọ̀ àwọn sàábí ló ti wá torí ìsọ ló kọ ní ìbámu sí ntọ́lọ̀ ń sọ nínú rẹ̀ ni mẹ́rìnlá ń bẹ nínú one hundred and fourteen súrà ti bẹ́nu Quran mẹ́rìnlá ń bẹ ló gbó kọ yọ́mùlì kìyàmù ló gbé e lórí nínú ẹ̀ ní súrátùlẹ̀ araf araf nínú tí ó ṣẹlẹ̀ jọ̀ọ́ mi àlè kìyàmù ni tààsọ̀ èéfín tí ọkà ní gbogbo ẹ àti mọ́mílì àti káfìrí ṣùgbọ́n ìnira ní ọ̀jẹ̀ fún àwọn káfìrí níjọ́ àjíǹde lára ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni Suratul Jathiyah tọ́lọ́n fi sọ̀rọ̀ ń pa àwọn ọmọ náà pé wọn ò lò sókà ló dá náà ni Suratul Waqi'ah tá a ti túmọ̀ ìtọ́pẹ́ yàwó lè fi yá náà bẹ̀ fún wa tọ́lọ́n fi ń gbọ́ra pé ìkí ọ̀sẹ̀ pàtó ni Suratul Haqqah àti Suratul Qiyamah Suratul Naba أما يتساءلون عن النبي العظيم رب القيامة لنا في يوم سورة التكوير سورة الانفقاء سورة الانشقاق سورة الجاثية سورة الزلزلة سورة القارعة سورة القوضة بلاد الآية هو يوم القيامة وجوع الدين بيننا وبين àbí tí ó ṣẹlẹ̀ síwájú ọjọ́ àti ìdìbò ìdìbò kan. Ojú pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹrin tá a mẹ́rin bá lánàá ó dà ní pé kọ́nà ọlọ́run fi àwọn mọ́mì ní tí wọ́n nígbàgbọ́ sí ọ̀hún yọ̀hún bí ó sì bú àwọn èrè tí wọ́n ṣe àtakò yọ̀hún bí nínú tọ́lọ̀ bá fẹ́ fi kan ìtura rẹ̀ pápá ní ipe tí ó ṣẹlẹ̀ ní ẹ̀ ń bá nígbàgbọ́ sí ọlẹ́kọ̀ọ́ sẹ́yìn ọlọ́run ẹ̀ tí ò nígbàgbọ́ sí ọlẹ́kọ̀ọ́ sí ìbò ọlọ́run ẹlẹ́ẹ̀ka nípa fún ẹnu tọ́nà súnmọ́ ni báwa ti ń lò ní dọ́dún dènà bí ikú tí ká tó ọmọ tí ọmọ dọ́ra rẹ̀ ní gbogbo ìgbéléwé gbọ́n wọn sá dàgbà ni gbọ́n bá dàgbà ní kọ́nà sọ̀rọ̀ ní kọ́nà lọ́lọ́ọ̀ni ṣùgbọ́n ẹ̀ka ìjọ àdìgbè ìjọ ẹ̀sìn tó súnmọ́ pẹ́kípẹ́kí ni ojúmọ̀ ní ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́mọ fi gbà sọ fún apá rẹ̀ ní kọ̀ọ̀án òun náà ní kọ́nà ọmọ sọ fún ayé pé ìyẹn pé yòó ní òrò ti tẹ̀lẹ̀ orí ẹlẹ́ẹ̀kẹfà yìí iná ẹ̀ la dúró sí lánàá lónìí àwọn abẹ́ ẹlẹ́ẹ̀kẹdẹ lójú pẹ̀lú ti Qur'an tọ́mọ fi ń sàlàyé fún wa nípa ọjọ́ ẹ̀san yìí oní àyíká àgbẹ̀sípa yá sòwò lẹ́tọ̀ọ́ àwọn ọ̀rẹ́ aláwà àwọn káàkiri wo ni tó le tó ṣòro tí ò ṣeé ṣe ọlọ́wọ́ bá sọ fún wa pé ntọ́ rọrùn fún wọn lọ́rùn ntọ́ rọrùn fún wọn lọ́rùn nínú àyà tó ń tọ́ka lórí eléyìí oní àti sọ́ọ́tù Luqman àyà twenty seven ọlọ́ọ̀bà àlejò láti sọ́ọ́ bẹ̀yìn pé wà máa ń fáyé kòkó wàlá àgbàdùkú ìlà kànáfíṣe wá nídà iná ńlá àsìkò ìrùn bá sí i ọlọ́ọ̀bà sọ fún wa pé wà máa ń fáyé kòkó ẹ̀dá tá a dá ní kọjá kíníkan wàlá àgbàdùkú àti gbígbé yìí kò jẹ́ kí ní kan lọ́dọ̀ àwọn ọlọ́run ilà àná sí wọn ìdá bí ẹ̀mí ẹ̀yọ pé bẹ́ẹ̀ náà ló ṣe wájú ọlọ́run kọ́ wa wò pé á ìyẹn ti kọ́ rẹpẹtẹ látàkùn adáwà ní sàlátọ̀sálà pé lórí inú pé lórí ìrọ̀lì pé lórí musa pé lórí isa pé lórí àdébọ̀ ọ̀mọ̀tàkùnsọ̀lá láàyè pé ìdásíkò táwa yìí táyé òtún wá fi pamọ́ bílíọ̀nù ti wà ní rẹpẹtẹ nínú ilà àtúnṣe wa ìdá dídáyé adáyé pẹ̀lú àṣẹ àwọn ọlọ́run àti dídíyé padà láàyè pẹ̀lú àṣẹ àwọn ọlọ́run kọjá lọ sí nígbà tí lè di ẹ̀dá ẹ̀rọ péré bẹ́ẹ̀ náà ló ti lọ́dọ̀ iná bá àṣẹbí ọ̀hún bá sí i dájájọ́ ọlọ́ba ọba tí ń gbọ́ gbogbo ń tẹ̀ ń gbélé bàṣírù ó sì rí náà gbogbo ń tiẹ̀ ti pátápátá ọlọ́run sọ ń parí fún wa nínú sọ́rọ́tò rome ayé àtẹ̀jú sẹ́wọ̀n igbe àtìgbè yìí tọrọ ń pọ̀ ní lọ́dọ̀ wọlọ́ ọlọ́run bá lè pẹ́ lásán pé wà kó wà lulẹ̀ ní ìyàwó dáwọlẹ̀ sáré kọ̀ fún mayọ̀ ìlú wọ́n wà áhùwà nù àlẹ́ wọ́n àwọn onímọ̀tàlù lè àdá fi sàmà wà á ti wà láàbì wọ́n wà láàbì tó lè àdé ọlọ́run dídá ẹ̀dá ọlọ́run lọ fara rẹ̀ lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú tó sọ̀rọ̀ jù pé wọ́n fẹ́ ṣe ìgbẹ́lẹ́ ẹ̀mọ́ òṣèré nínú tí wọ́n sọ̀rọ̀ fún yẹn tí ò sáàbù tí ó wò wọ́n ṣe kẹ wá sọ pé kọ́kàn kọ́kàn òun lásán tó ti gbé kalẹ̀ yóò máa rò tọ́tù yóò máa rò tó sì pé à ah, ṣé kí ni yóò sì bọ̀ sí wáyé yóò ti sọ̀rọ̀ ńlá lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n tó bá ti gbé sáàbù kalẹ̀ náà àti tó mi ṣe yóò máa dá sí ọwọ́ rẹ̀ ó kò wá máa dá sí níbi iṣẹ́ yẹn lọ́dọ̀ tí wà ní ẹ̀ ọlọ́ọ̀bà àlejò aláṣọ wájú sóràtò rúùn sóràtò rúùn àyà twenty seven ìgbéwò àbúwà nílẹ̀ ní ìyàwó dáwọ́ ní àlùkò dídá ìdá láti bẹ̀rẹ̀ láì ní àpèjú ìgbà tó ṣáájú tí bọ́lá náà sọ bá ara ẹ̀ lọ́bẹ̀rẹ̀ wà wúwà lórí ìlú òun náà ló kú ẹ̀dá ìdá èèyàn tí máa bẹ mẹ́lẹ̀ ọlọ́run ọmọ ẹ̀dẹ́ nìyà èèyàn tó máa bẹ ó tó wá kú ọlọ́run ó tó tó dá ọrọ̀ ọ̀rọ̀ ọlọ́ni alẹ́ ata alẹ́ ìsáni hìnnú mìíràn dáhì lábùjáfù ṣẹ́yà mọ̀tẹ́kùrọ̀ táwọn àsìkò kan ti lọ lórí pèsè lórí ìpè náà àwọn aláìka náà ní ẹ ti súnmọ́ ọlọ́run tó wọ́n ọmọ pé ìdájọ́ ń bọ̀ wá ìdájọ́ ọmọdé náà. alẹ́ ata alẹ́ ìsáni hìnnú mìíràn dáhì lábùjáfù ṣẹ́yà mọ̀tẹ́kùrọ̀. táwọn àsìkò kan ò ti bọ́ àpò ti pẹ́ lọ tí ó yẹ pé lórí ètò ẹ̀kọ́ sẹ́ni kankan tó wà pé kankan bẹ̀ lóde yẹn nígbà tó wá dé yẹn náà ó tó wá ká tó wá tó dá ètò tọrọ lọ́dọ̀ ọlọ́wà ìṣọ́lá wà kó wà lẹ́ni ìyàwó lẹ́ sáyẹ̀kọ́ ọlọ́wà ló fara lọ́bẹ̀ dídá ọbẹ̀ lẹ́nìyàn tó tó má yọrí ìlú àti wá tó dá ẹ̀jọ̀ kú ọlọ́run náà yóò ṣe kọ́ wà á tó wá tó àárín ntọrọ ọlọ́run ni ìtumọ̀ tó tún bẹ́ẹ̀ pé wàá wà láìpẹ́ nínú àyè ọ gbọ́dọ̀ sọ tó ń lọ́rọ̀ ọ̀run dúró tòótọ́ ni gbá fáàlù tọ̀gbé lè ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́tò bá ti kan àwọn ìròyìn tá a bá fi ń lò fún ọlọ́run báwọn tí ọ̀sẹ̀ ní gangan tí ọba kẹgbẹ́ bẹ̀ ìsùn lè bá yìí láàmú àdìgbò tá a bá ní wọn láwọ aláwọ etí bọ́ wà tó tọ́ náà lónìí mọ́jú ń gbòmọ́ tiẹ̀ tá a dá wọn tọ̀ bẹ́ẹ̀ wọ́n wàá wọ aráàlú náà ló túmọ̀ rẹ̀ tó ọlọ́wọ́ bá yẹn lọ́wọ́ ní mímọ́ o táwọn àgbàlagbà máa ń mú gbàdé wa ti parí kí ó bá wọlá wàhálà ọlọ́wọ́ bá yẹn lọ́wọ́ ní mímọ́ o ọlọ́wọ́ bá ṣe kí ọlá tó wàá wọ àwọn ọmọ àyè ọ̀rọ̀ ọlọ́wọ́ wàlá wọn ní mọ́tàlú àlá àtòjúwe tó ká ń bẹ bọ́lọ́wọ́ ọlọ́wọ́ bá adé kí ọlá yìí oní àmì ọba adéborí ọba tí ò sí rẹ̀ alákàkíyèmù ọlọ́wọ́ bá ọ̀dọ̀ náà. ọlọ́wọ́ tó pàkíyèsí wa lórí ilé nínú sọ́ọ́tò ìgbéyàmà láyà kì í ṣe ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́wọ́ bá sọ pé láà ó sì mú bí ọmọ mi ló lè yá lọ́kì wàlá ó sì mú nọ́ọ̀sì lọ́wọ́ àmì àyà sáwùrì ìzàmù alẹ́ mẹ́jọ́ سوي بنانا الله بارك لكم وإلى أقسم يوم القيامة لا تبقى لا سلا نقول لا سلا نبي لا فوا wọ́n pè ní wọ́n pè ní tàwùkì ìbílẹ̀ ìdè lábáwá ṣùgbọ́n bá ti jẹ́ nínú nínú náà ní àbùsọ̀rọ̀ tó ń wọ́n di ziyada nínú Qur'an wọ́n sọ pé láàsílà yìí torí pé kò sí ziyada nínú Qur'an ẹ̀ ní o tún ẹni pé ọlọ́wọ́ bá sọ pé láàá èmi ń kúra pẹ̀lú ọjọ́ ọjọ́ àjíǹde ọ̀wá ní túláàmù pọ̀ ẹgbẹ́ láti làlàbí alẹ́ ìsàlùlá òbí àtàlẹ̀ àkíní òní òní túbà rẹ̀ sílà lọ́kùn nínú Kọ̀ọ̀án. apákan ti sọ pé ńlá òun bá wọn káàbì ṣe ń ro oko sínú bí àwọn ọmọ ẹlẹ́kẹ̀yà máa èmi ọlọ́run búra pẹ̀lú ọjọ́ àjíǹde yìí wàlá ọkùsìmù bí nàbùsì ńlá wà apáta ìsọdúnlá ọkùsìmù bí ọmọ ìkìyàmà ibú òtún láwọn náà ni ọjọ́ ìgbà ìkìyàmà ọ̀hún ó fẹ́ tó fìdí múlẹ̀ kọjá kí ni ọlọ́run tó sẹ̀mọ́ bí pé ká tún kí tó wọn dúró àpẹẹrẹ ẹ̀ lọ wàlá ọkùsìmù bí nàbùsì ńlá wà ẹni àwọn káàdì tí wọ́n bú wọn tí wọ́n bẹ̀ wọ́n tí wọ́n máa ń ṣe tí ọ̀dà ọlọ́run bá sọ pé òun òun ò lè búra pẹ̀lú ẹ̀ tó a bá sì ní láásílà ní ọ̀sọ̀rọ̀sọ adébí láásílà náà lélẹ̀ ni láà òkùnso gbogbo yà ọ̀hún lé pé yá mà ọlọ́run ní gbogbo ra pẹ̀lú ọjọ́ àdínlé wàdà òkùnso gbogbo ìnàṣẹ́ láwa bẹ́ẹ̀ náà ní gbogbo ra pẹ̀lú ẹ̀mí mọ́mìnì tọ́jà pé yọ ọmọ gbogbo gbàgbà tó bá ṣàyà wàdà ẹ̀ yọ máa ní wíwò ìgbé àgbà nínú máa ìgbà ọmọ ìgbé àpò àpò ìbò àpò lọ àti ìjọ ọ̀sẹ̀ ní ọ̀gá ìdí àmà náà ìjọ náà bọ́ kò gùn yẹn yóò kò lọ yóò tún wá bala ọ̀dìrì iná àlá àmúṣàgbéyà banana ṣé bí àwọn ọlọ́run alágbára kájẹ́ bí ọmọ níka rẹ̀ kó ṣe dé bíi ara a sì dá lọ́kọ̀ọ̀tọ̀ pẹ̀lú pẹ̀lú agbára wa agbára tá a fi ṣe yìí náà alágbára lórí ká dé òkú tó dìde àbí àwọn asidẹ́ntì ẹ̀ka owó àwọn àdúgbò báyìí ọlọ́ọ̀ni àwọn ọlọ́wọ́ alágbára tó gbogbo ọmọ ìgbòrò àwọn lọ wọ́n dé bá bẹ̀rẹ̀ a sì máa mọ̀ sí báyìí bó o ti lọ pé láyé tó àtàgbàgbọ́ rẹ kò ní kọ̀ wá kọ̀ wá tayọ ti àárín kò kó o ti lọ pé láyé wọ́n jọ wọ́n nira wọ́n. ọlọ́ọ̀ni bá la ọ̀dẹ̀rì náà náà wọ́n fẹ́ tẹ́lẹ̀ náà ó yàtọ̀ sẹ́ni tọ́pìt ẹ̀kú sọ àpọ̀ tó ni wọ́n fi gẹ́ẹ̀tì àwọn ọ̀daràn níbi nígbà tó bá ti lè tẹ̀ kájà láyé òtẹ̀ náà tí ẹ̀kú ní bàtà ní tẹ̀lé máṣíìnì tó wá wà lójú tẹ̀lé dáadáa tó máṣíìnì tó ti wà ní ìsìlẹ̀ yìí pé bọ́ bá fẹ́ gbé fọ́ orí olórí fẹ́ẹ̀tì kan ìsìlẹ̀ mọ́ ọ̀rọ̀ ayọ́ tó kè ṣe tiẹ̀ wáyé ti ti fi sínú sàtífíkì bá jẹ́ pé ọwọ́ afẹ́sẹ̀ wà á kìtọ́ ní kẹ́lẹ́ ìgbà tó tún lọ bọ́ sí tó sì fẹ́ lórúkọ rẹ tó sì ṣe kẹ́kẹ́lẹ́ so machine ọ̀fẹ́ detector orí olórí lọ́fẹ́ tó ní torí sàtìkẹ́tì yẹn wọ́n ti wọ́n ti bíúdì ẹ̀ mọ́ ó ti wà nú ẹ̀ ìlà ojú kálukú náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó ti bá ṣe pọ̀ tó a million sí kò bára wọn ẹ̀wọ̀n ti lórí ọlọ́ bala ọ̀bìnrin náà àlà àdúnṣàwò ìyàbá àti àwọn ọlọ́run bá a ṣe ṣe lọ́tọ̀ọ̀tọ̀ tí ọ̀jọ́ra wọn bẹ́ẹ̀ náà ni kò ní orú fún wa pátápátá bẹ́ẹ̀ díẹ̀ dàbí. ọlọ́run sọ fún wa pé ọmọ rọrùn fóun tẹ́ni òwe tó léle bẹ́ẹ̀ náà ni Suratul Ankabut àyà 19 sí 20 ọlọ́ba àlejò aláṣọ sọ pé àwọn alámúyára kayfa yuhyi Allahu al-khalqa thumma yu'iduhu inna dhalika 'ala بصير قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير ọlọ́wọ́ bá lè gbé ránṣọ fún àwọn sọ́rọ̀ tó rà ìkàbùt àyà 1920 pé àwọn làwọn yàrá ooru ìyẹn pé àhàmọ́ tún ju wọn kẹ́yìnfà yóò di wọ́n àfọlọ́kàlọ́ bọ́lá ọba ti bẹ̀rẹ̀ dídá ẹ̀dá tó ń mọ ìrìn ìlú lẹ́yìn ìgbà tó dá ẹ̀dá náà àti wá dáhùn ọlọ́ọ̀bá náà yóò ṣe é iná àríkà àlàlà ayẹ̀sí dájáde eléyìí ọ̀rọ̀ ọ̀dọ́dọ́ ọlọ́run ọlọ́run máa sọ nítorí ọ̀dọ́dọ́ ọlọ́run ìfẹ́ àwọn ọ̀gbẹ́ agbára ọlọ́run wọ agbára ti nílẹ̀ polisiru nínú alibi sọmọ ìwọ alẹbi sọlọ láàyè sọlọ tọkọ wọn ara wọn ká yín àtàwọn àtàwọn tó wọn gbà tó tiẹ̀ dọ tiẹ̀ dọ wọn ibi ẹ̀mí lọdún ilẹ̀ pàǹdù ẹwù yín sí kéyí bàbá kéyí bàbá dá ẹ kálukọ bó lọlọ ti bẹ̀rẹ̀ ẹ dájúdá ẹ̀yin náà ẹwù yín sí tó mọ ìwé tó mọ ọlọ àwùjọ ìṣe òun náà ṣe àtàlẹ àṣọ lẹ́yìn ìgbà náà ọlọ́ọ̀bá yóò tuntun ọmọ yóò tuntun ẹ̀dá yóò tuntun ọdá yóò tún jí wájú pé nná wà á lè ṣe ìmúkọ́ni dájájú ọlọ́run ọba àdéjọlá ọba tó ṣe pé ó ní kàkà lórí gbogbo nǹkan ni o ọlọ́run tó ń sọ wọn sọ́ọ́tì ìṣọ́ra àyà forty nine títí dé fifty two ó ń kàn bá wa lórí pé dídé títún ẹ̀ dáadáa nítorí ọgbọ́n ọlọ́run kò ṣòro rárá wà kọ́ ọ́ ló àyè dáa kò nà ìlọ́ọ̀. dẹ́kiri dáa lọ́pọ̀. ọlọ́ni àwọn káàbùrì yẹn tí wọ́n nígbàgbọ́ kọ́jú àdídé wọ́n máa sọ lẹ́nu ara wọn wípé ayílá àkùnà ìlọ ọmọ tìlẹ́yìn bàtà bá ti di egun wọ́n bá tàǹtà ti di egun tó tún ti kú yẹ tó ti kẹ́ fún. egun náà kìí ṣe pé egun náà tó wá lè kalẹ̀ egun náà tó ti kú débi pé bàbá ń kọ́ ọkọ́ ọmọ báyìí ọmọ òtúndà ọmọ òtúndà rẹ̀ nìkan kìí àwọn káàpì ní sọ bá pé ayé tàbátòrò ònà àyíkọ ǹdẹ́gbà ṣé ọwọ́ àrọ̀mù kọ́ wá jẹ́ kí wọ́n wá gbé àwọn ìdí àwọn wá jẹ́ ẹ̀dá wọn. wọ́n ń sọ ń sọ yìí pé kò kò jẹ́ rí bẹ́ẹ̀ èsì kan béèrè béèrè wọ́n ń sọ ń sọ yìí pé kò jẹ́ rí bẹ́ẹ̀. kòlìkòlù fìdá ọ̀tá àwọn àdéhìdá àwọn àyíkọ́ mímọ́ yẹ kó فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينقلون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا الله أكبر ọlọ́wọ́ bá lè fi ọlá oníwà kọlu àwọn káàkiri ọmọ sọ pé àyíkáàkùn náà ìdọ̀ ọmọ tá a bá ti gbé egun wárùbá tá a ti kẹ fún àyìnà làwọn ìrùkútù náà kálíkọ̀ jẹ̀bi dá tí wọ́n tó wá ló wá dé ní ẹ̀dá ọkùnrin ọlọ́dún kúlé nígbà tí wọ́n sọ báwọn orí ànábì fèsì fún wọn sọ wípé kúrú mú ìdá ọ̀tá tọ́ba wù mí ẹ lọ màmá ní òkúta ọmọdé gbọmọ ẹ jẹ àpátákálẹ̀ àwọn àdìdàn àdìkẹ́ ẹ̀dínrín kẹ́ tẹ̀ gbẹ́yìn fún lè lé wọn àwọn kálíkọ́ mímọ ìyá tó kúrò fi èso tó lè gbọ́ àbíkẹ́ ẹ̀ máa lọ bí ẹ̀dá kan tọ́jà pé ó tóbi nù ẹ̀mí yẹn bí òkè bí ìwò bí ìsámà bí ilẹ̀ kẹ́nìkan bá yóò rí bẹ́ẹ̀ lórí ìdèpẹ́ yìí fasaya kúrò lòó nà máa yí rẹ̀ ìdúrà wọ́n tún bọ̀ wá sọ ta ni ó tún wá dá wa padà tí ó tún díwájú dé kúlẹ̀ lẹ́yìn ìfàsọ́ra fún àwọn àlàmọ́ rọ̀ lọ́kùnrin yìí pé ẹ̀tọ́ kọ́kọ́ ṣe é dá nígbà tẹ́ ẹ̀ sí ìlànà ìlú ìkan ṣáájú iná ìlú òtún jí bàtà àmì ìdè lágbáwá ìtumọ̀ ẹ̀ náà ní kalaba ẹ̀ àfa àwọn ní tíra ìdíjẹ́ tẹ́tíkírà tó lè fà onítẹ̀kùn ló ní tíra sálákà àbùrùbáyà àyíṣàgbà àwàbà àwàbàbà nínú Qur'an tó bá fẹ́ sọ pé ọlọ́dẹ̀ẹ̀dà ẹ̀ àyíṣà ń bẹ́ẹ̀ nínú Qur'an bẹ́ẹ̀ náà ni kàlákà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàrà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni dàrá ànáwà bẹ́ẹ̀ nínú kùrán ẹ̀ gbogbo ẹ̀ wọ́n tún fẹ́ sínú kàlákà ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí ẹ̀ dìde nínú èdè wọ́n máa sọ pé pàpàrà nígbà tí nǹkan ọ̀bá lápẹ̀jù ètò ṣáájú ìyẹn pàpàrà rẹ̀ gẹ́gbó ti ṣẹlẹ̀ sí ibùdó àgbà ó ní ọjọ́ òun ọ̀mọ̀ pé nígbà tó tó olùfara dídá ẹ̀dá sínú àti lè fi ọ̀sá gbogbo ìtọ́tọ́ sáájú ó ní kò yí ó dé dáadáa tẹ́lẹ̀ kàlákà dídá sínú mọ́ọ̀lù ó nígbà tí àwọn alábá méjì lọ wá ń jà sí kànga ìkan sọ pé èmi mo ní ìkejì náà ló ló ní bó lẹ́yìn ní ìgbé oṣù wa dé pé ẹ̀yìn lẹ́yìn kànga ìkan wá sọ fún pé alifọ̀tàrù wọ́n sọ pé nígbà tí gbígbẹ rẹ̀ ọ bẹ̀rẹ̀ ní mọ́ ọ bẹ̀rẹ̀ gbígbẹ rẹ̀ ẹ̀yìn lè lọ sí ìwà tó bẹ̀ sí lójú wa mi ṣùgbọ́n kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ èmi ń bọ̀ bẹ̀rẹ̀ mú ní bàtà lọ́wọ́ àjò ọlọ́sẹ̀sẹ̀ wà ájò lọ́wọ́ gbogbo fàáfi kò sàmà lọ́wọ́ àjò wà áwọ̀ ọba tó ti tó lọ́dá sánmà àti ilẹ̀ tí ọ̀sá kò gbé kẹtọ́ sáájú ẹ̀ ọ̀sẹ́ nǹkan tó ṣe wẹ̀ bẹ́ẹ̀ náà níbi ọlọ́wọ́ àjò lọ sọ pé kúlé lẹ́yìn ìbàbà ọ̀hún àwọ̀ àmọ́ ẹ̀jú tó Bahasa Yunani itu guna ini kaum musafir Allah. Allah ni àwọn káàbì wọn máa ń fi orí wọn sí ọba yìí lẹ́jọ́ nígbà kan kọjọ àti ilé wọ́yẹ kókó lòó nàmọ́ta wọn máa ń pè ìgbà orí odò wa ṣẹlẹ̀ náà lẹ́yìn tí fi ọ̀rọ̀ ọlọ́rẹ́ nìyí. Kòlẹ́ àṣà àyíyá kókó náà parí bá sọ fún wa pé ìtọ́nà ti súnmọ́ ni ìyàwó ọmọ yẹn ní kókó ń fa bí ìkókó náà bí hàmìlẹ́. وتظنون إن لبثتم إلا قليلا يوم يجدكم ọjọ́ tá a wí ọlọ́ọ̀bá ọkọ̀ gbogbo yín pátá àtẹ̀tù nígbàgbọ́ sí àtẹ̀tù nígbàgbọ́ sí pàtẹ́sítẹ́ ní ìlú náà ní àtúndé. kí á ẹ sì máa jẹ́bi ọlọ́run ọlọ́run bó ni ẹ máa di ẹ̀dá padà ẹ sì máa di ẹ̀dá padà ní ìdí ẹ̀dá padà pé ọlọ́ọ̀bá àgbègbè láti sọ lọ́lẹ́tọ̀sí ẹ̀dí lọ́lẹ́tọ̀sí ọ̀pẹ́ wàtọ́tún nù ẹwà máa dá lábàá níjọ náà ìdájú tó ìlà pàdínlá ilé ayé tá a lọ akẹ́kẹ́ àbẹ̀wò yìí ni ẹ̀kẹ́ ti kéde máa fẹ́ bẹ̀rẹ̀ ara o ká ló ti gbọ́ wúlá ìyá wọn ẹ̀kọ́ náà kọ́ sáà lọ́wọ́. ọlọ́run sọ fún wa pé ìdá ẹ̀dá yìí fún ẹ̀dá dá yìí dídé yìí nítorí ọ̀run pọ̀ lọ́dún ọlọ́run tó bá ṣe kó ló ń bẹ̀rẹ̀ dídé ẹ̀dá yìí lákòókò tí yóò ṣàkóso tó ṣáájú tọ́wọ́ ajẹ́pá àfìní dálé ìgbẹ́ bá mú tán ìtọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó sọ nípa ìrọ̀rùn yìí nínú Suratul An'am àyà ninety five àti ninety six ọlọ́run ní inna Allaha faliqul habbi wan nawa yukhrijul hayya minal mayyit wa mukhrijul mayyita minal hayy ذلكم الله فأنا تؤفكون فارق الإسلام وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك التدبير العزيز العليم ọlọ́run sọ iná bá àkàlùkù lè ká bí wà nínú wa dájúdájú ọlọ́run bá ní ọlọ́run bá wà fàájúkù lè ká bí òun náà ní ọ̀là kúrú tójú mórí jáde sílé ayé wà nínú wa àdìkú dàbí nù nàwa nù ìdè lárúbáwá a máa jẹ àlùkòrò dídì nà ti dà tó nàwa náà a sì máa jẹ kí ni a máa jẹ ìṣòro dàbí nù kótó nù dàbí nù ìlànà gbé wáyé ayé nù láàlà rẹ ọlọ́ọ̀bà àlejò láyé tó ti kó ṣe lé tó wọ́n di ẹni máa kọ́ lọ́fẹ́ kọ́ lọ́fẹ́ fi ní ìrẹ́lá àti ti dá kó owó ta yóò mú ìrìn ara wọn pẹ̀lú ilé ẹ wá wo agbára ọlọ́run tẹ́ ní ìlà síbi èso dàbí nù bẹ́ẹ̀ náà ni gbogbo èso pátá yóò ní àmì ibi tó yẹ ibẹ̀ yóò ti sọ nígbà tó bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà bàdó fúnfún ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà bàdó bàbà ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wú ẹ̀wà ẹ̀rí bẹ́ẹ̀ ìnàlá àbáàdìgbò ní àgbè wà nínú wa ojú tí kóró ti wù ọlọ́ọ̀bá náà ló fi àmì síbẹ̀ wà nínú wa àti ti dàbí bẹ́ẹ̀ náà sì ni gbogbo ọmọ tí máa wà níbi ẹ̀yìn níbi tó ṣe déédéé níbi dábàá tó ti wo ti lọ bí dábàá ẹ̀ àwọn náà ní ti abẹ́ ọlọ́run tó wù ọ́ jáde mẹ́. eégún kan bẹ́ẹ̀ aníbi ọ̀sán ọ̀la àjọ sáà tó yẹ wà nù sáré kò sí bí eégún sí ní jẹ́ra tó kún mi jẹ́ra. orí ẹ̀ náà ni màdíjú ní òjò ọ̀wà àárọ̀ níjọ́ ìgbà ìkìyàmà yọ da ẹgbẹ́ bíi mọ̀lẹ́yìn ńgbọ̀ bá wá fún sí gbogbo ẹ̀ ìlọ́mẹ̀lẹ́ ìyẹ̀lẹ́ ìgbà lọ́mẹ̀lẹ́ yọ̀ wá nílé yọba díẹ̀ dá padà. iná ńlá bá kulẹ̀ àbí dájájọ́ ọlọ́mọba òun náà ló ń kóró kóró irúgbìn ló fi ló fi wa fi àmì sí lójú owó wá náà wá òun náà lọ́kọ́ láti bínú dàbí nù lima fún ibi lẹ káyìí àmì náà lè máa yí méjì ọlọ́ọ̀ni máa yọ abẹ̀mí láti bí àlàyé ọlọ́ọ̀ni máa yọ àlàyé láti bí òkú àgbàdo ta gbé lọ́wọ́ kódà àgbàdo bí kẹ́míkà sí nítorí pé kókòrò máa jẹ sódà tẹ bá ti lọ bìí lẹ́yìn ìgbà náà yọ wà wọn ẹni tí gbogbo ọlọ́ tó ti bí ẹsẹ̀ kẹ́míkà sí o ó ti di òkú tọ́yọ̀ ọ̀gẹ́ra síbẹ̀ náà nígbà tí òjò bá tó wọ̀ sí tá a fi sínú ilẹ̀ ọlọ́wọ́ tó gbọ́ sọ yìí yóò fò nílò lẹ́ háyà nínú ẹ̀ máa yẹ e. nǹkan lẹ́mìí ọlọ́wọ́ fayọ lára tí ọ̀ lẹ́mìí wà wọ́n fò nílò lẹ́ máa yẹ ti nínú alákàyè ní tí o sì lẹ́mìí tọ́jú òkú ọlọ́wọ́ àwọn ọ̀pọ̀ tí kankan ò ní síbẹ̀ àwọn ewúro tó gbẹ lọ ńgbọ́ ọba yá nígbà bá tó rọ̀ ọ̀dọ́ òdòdó tó sọ yìí. ẹ̀ẹ́dá ní ńlá ọlọ́ọ̀bá nínú yẹn alágbára ọlọ́ọ̀bá àlá àti ìtumọ̀ àláàrùn nínú ìtumọ̀ láàzọ nígbà tá a bẹ̀rẹ̀ fẹ̀sí oní ẹ̀rí àlùmọ̀hájà òbí àkìlíyà ẹjọ́ gbogbo bàtà láti sọ̀rọ̀ rẹ̀ ń da ọgbọ́n láàrin ẹ̀ ẹ̀ nínú táàbù pé ọlọ́run bá yẹ ọlọ́run bá ọlọ́run bá tó tóbi ni ẹ̀dá àlekún lọ ọlọ́run bá yẹ ṣiṣẹ́ gbogbo táwì fàánà tó fàkú. nbọ̀dẹ̀ wá ń sẹ́mi lọ ẹ̀yìn káàbì tẹ̀sẹ̀ ikú bí ọ̀rọ̀ tọ́lọ́ fàálùkulẹ̀ àṣìbáàkì ọlọ́run bá náà ní dédé àárọ̀ ọjọ́ gbàtẹ́ bá lò ó bọ̀ gbàtà àwọn tẹ̀lé pípọ̀ ẹ ẹ lágbára kẹlu méjì pọ̀ àbí kẹlu ọ̀sẹ̀ méjì pọ̀ ẹ lágbára rẹ ṣùgbọ́n náà kò sí bẹ́ẹ̀ lónìí ayé ànábi ọ̀sán ọ̀la àyè ọ̀sán là nígbà tí òkè ayé bá dé ó láwọn yóò ti fi òun ìfẹ́ wọ̀ wà ní wọ̀ yọ wà fún ọjọ́ níbi tó fi ọ láàárọ̀ ní ọba fún yọ yọba fún yọba fún yọba sẹ́rí padà yọba sẹ́rí padà àwọn tó fẹ́ yọ sí ní ọ̀dọ̀ táwọn kókó àwọn wà nínú ìmọ́lẹ̀ àwọn òkùnkùn abá òkùn lọ wọn ò máa lo òkùn méjì àwọn tí ẹ lù mọ́lẹ̀ àwọn náà kò wá lo òkùn mọ́lẹ̀ ẹ méjì àtọ̀nà pé ilé ayé ló kù kò sí ìgbà tó wọ́n dà lóbi àwọn. fa àdínkù lè fi síbáàkì ọlọ́run bá àdínkù ọlá ìní máa ń débi ìmọ̀lẹ̀ ọjọ́ láàárọ̀ wájà aláàlá ìlà sákàná ó sì ṣe òun ní nítorí tó bí ìyàn farabalẹ̀ tí ọ̀sán lọ bọ́lá ń ṣiṣẹ́ nìyẹn. wọ́n ṣàkóso àwọn nípa ọmọdé àkóso dáadáa ọlọ́run náà ló ṣe òun àti òṣùpá tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí gbogbo ẹ̀ ti ní sinmi lọ́dọ̀ ọlọ́ láti fi ìgbésà ìlọ bíbọ wọn ó ti ní ìsinmi lọ́dọ̀ ọlọ́ ẹ̀ ìgbèkan wọn bá dé tọ́nà ọba sọ kó tó bá àlìyá wọn ti dé. dáa nípa tẹ̀kùdí ìrọ̀lá àti ìdílé àlè. òsùn àníyàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba adégorí ọba tí kò sí rẹ̀ aláàyè nínú ọlọ́run ọba ọlọ́pọ̀lọpọ̀ mímọ́ níta fẹ́ lóbi ayé náà ni pé ọlọ́run ọba àdégorí láti bóun ṣe ń ṣe nípa irúgbìn ọrọ̀ fún ọlọ́run bẹ́ẹ̀ náà ni padà lẹ́yìn bá kú fẹ́ parí ẹ̀ ọlọ́ba sọ pé kéé fatẹ́ kúrú nàbí láàyè wà kún kún máa wá àtàǹfà àyà ọ̀hún fún mayùmí tukùn fún mayùmí kún fún mayìlẹ̀ yìí ìjà ọ̀hún. ọlọ́ni kéé fatẹ́ kúrú nàbí láàyè kí ló dé tẹ̀sí kébé yìí sọ́lọ́ wà kún kún máa wá àtàǹfà àyà ìkùà ẹ ti kọ́kọ́ dé òkú tẹ́lẹ̀ tẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ fa àyà kún ọlọ́wọ́ aṣọ ibi àlàyé tó ń mọ ìwé tukùn ọlọ́wọ́ kò sọ yóò wulẹ̀ ní ma fẹ́ bọ̀ báyà tó ń mọ ìwé yìí kọ lẹ́yìn ìgbà náà yóò tó wá aṣọ yìí yóò fi ẹ̀mí sí yín lára tó ń mọ ìwé yìí tó lè dáhùn lẹ́yìn ìgbà lẹ́wọ̀ àṣẹ padà ní ọlọ́sí ọ̀dọ́ ọlọ́wọ́ àdìgbọ́lá eléyìí ni ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ lórí ibi ọlọ́ọ̀bá àdìgbọ́lá ọ̀n sọ̀rọ̀ fún arísísí ọ̀nà ọ̀pọ̀lá lórí pé àdìndé ntọ́rọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ mi. ojúbọ̀dàkẹ́ ojúbọ̀dàkẹ́ jọ tọ́lọ̀ máa ń gbà sọ̀rọ̀ pa ọjọ́ àdìndé nínú Kùránì ti di ọdún ẹ̀sìn. òun náà ní pé kọ́nà ọ̀rọ̀ máa máa fi dídá kọ́kọ́ dá wa kọ́ máa fi kọ̀ǹpìà ti tọ̀ wá dá. ìgbè òun tó kọ́kọ́ dá wa ọ̀wọ́ kíkọ́ dá yín ọ̀rọ̀ ọ̀gbọ́n láti kó òkú yìí dá bẹ́ẹ̀ náà sì ni ilẹ̀ tó ti kú tó ju ọ̀rọ̀ sí gbogbo arúgbìn tẹ́ ẹ̀ ti mọ̀ kó lè dìde ńbẹ̀ tí ó tó wá dìde bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá fi gbé ìdí ọmọ ẹ̀ lé ìrìnàjò ìdàkìá pé nù tí òun ọlọ́wọ́ bá tó kó ṣe tó ṣe rọrùn kó lè ẹ̀ka lọ́wọ́ tọ́lọ́wọ́ bá yẹ kó lásán sọ́ọ̀tù yà sí àyà seventy sí eighty three ọlọ́wọ́ bá sọ pé. أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين Quran ó yàtọ̀ sí àwọn ìwé mi ó sì yàtọ̀ sí ìwé ìròyìn ìwé ìròyìn owó pọ́ lọ́ra owó sì kàákàá ò ní kàlákà ó dùgbò ìbílẹ̀ kò díwọ́ ọtí bẹ́ẹ̀ kejì kò díwọ́ ọtí bẹ́ẹ̀ kẹta òdúgbò ọ̀tọ̀ọ̀sẹ̀ ti ń bọ̀ tọ́ọ̀mù ara lóríṣiríṣi tọ́ọ̀mù rí tọ́ọ̀mù lóríṣiríṣi bẹ̀ tọ́ọ̀mù àkàlàkà gbogbo rẹ̀ kúrá yìí ti bẹ̀ etí kúrá yìí gbé gbogbo ìgbà tó bá ti ń ta àbójútó ń ka ó tún máa gbádùn ẹ̀ ó tún máa gbádùn ẹ̀ sí kò sí dọ́kítà náà wà ló bá ọkà kúrá yìí lẹ̀ fún ìtumọ̀ rẹ̀ kí ẹ̀ fún àkàlà ti bẹ̀ kọ́sẹ̀lẹ̀ tó wà bẹ́ẹ̀ náà sì ni ọ yàtọ̀ sáwọn òye òkú ẹ ọ wọlé ọ ọwọ́ àdẹ̀wò ọwọ́ àṣewọ́nù kò sí kùn kọ́lọ́ ọ̀nà ọ̀rọ̀ àyè. ntọ́jà kúkú tá a ní ìlú ìrísí ayé wa lọ́lọ́wọ́ fi lẹ̀. àwọn onímọ̀ wọn lè máa wá fa lọ ibi lábájá pàtàkì wọn àwọn pàtàkì báyìí àdúrà ẹ̀dùn sábẹ́ pàtàkì báyìí nínú onígbé àwọn yahudi àti nasọ́ra ìtàbá ẹ̀ńtẹ́ńbẹ́ ọjọ́ tí kùrán wí wọ́n lè máa sọ. ṣùgbọ́n ìtọ́jà kókó inú kùrán wọn wù wá tiẹ̀ bákan rẹ̀ ẹ̀yọ́ wà máa fà lóríṣiríṣi ẹ gbọ́dọ̀ sọ pé aláàárín kí ni Quran sọ àti tí wọ́n ń sọ fún gbígbé ìtumọ̀ Quran kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni tàlákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀mọ́ ti sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn tí wọ́n sọ lẹ́ẹ̀mọ́ ti sì ní jẹ́ tẹ̀sí ìrẹ́ ni ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ fi yà sí pé àwọn àwọn yàrá lè fi sáánù sọ̀rọ̀ ẹ̀dẹ́ ìyẹn ọba ọba mọ́ni àdínà fàlàbínà òkè nùfàtí báwọn náà á dá láti bí àpọ̀ fàyèdà wà fàṣẹ mọbi lójijì ọmọ ẹgbẹ́ yẹn bá dàgbà ọkà àgùnà lọba lẹni tí ń bá àwọ Ọlọ́run jiyàn lẹni tí ń jiyàn tó fojú mọ lórí ẹ̀dá rẹ̀ ìsìnbọn ìsìnbìyàn lórí ẹ ìsáàkù tọlọ́run fún bẹyẹ àwọn onímọ̀ sọ pé àbújá nìyí inú àwọn ará wọn kà àwọn míì rárá ẹlòmíì wọn dá oríṣiríṣi ọkọ ṣùgbọ́n nígbà tó ti jẹ́ ìsáàkù àbújá lè ti gbó bẹ àti gbogbo ẹ tó bá jọ ní maka àti gbogbo ẹ tó bá jọ tí ayé ìlú bẹ èmi mo sọ pé koran ó yàtọ̀ sí pé òye ó sì yàtọ̀ sí pé ìfihàn ti sọ lọ́rùn pé ọ̀sáájú koran fi ó lò ó dòfò oṣù ọbẹ̀rẹ̀ ọtọ̀ ọfàdé ọfàtọ̀ ọlọ́ọ̀ya lóríṣiríṣi koran yẹn ṣe wù bàbá yẹn ọlọ́ọ̀bá sọ pé àwọn aláwọ̀ yàrá yìí ń sáà yàrá méje lábáwá láti fi rà á ni ràá máa jẹ́ wọ́n yàtọ̀ tó sọ̀rọ̀ a máa jẹ́ wọ́n yàtọ̀ tó pàlùbí àti kéèyàn ọkọ̀ kan máa ń ká yẹn sọ pé àwọn àwọn yàrá ni kì í sáàmù sọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọ̀wá nímọ̀ ni tí ọ̀wá kọkàn máa ni bí o tiẹ̀ sojú ẹ̀ nígbà tó lọ ń dá yẹn àwọn àwọn yàrá ni kì í sáàmù sọmọ ẹ̀dẹ́ ènìyàn ọba òye ni àná alábìnrin àwọn òbí tó tó bá ti ń báwo ọlọ́run ńlá láti bí àbọ̀ fáyidà wà fàṣílẹ̀ ọ̀hún bí ọwọ́ àjàgbà tó ń ta agbó ọmọ ọ̀rọ̀ sọ onífàṣọ́kà lẹ́nu owó ń bẹ fún ọmọ ń bẹ fún ọlá ń bẹ fún ọwọ́ ń jiyàn ọwọ́ ń pèsè ọlọ́run lẹ́yà àbọ̀gbà bí ọlọ́run lẹ́yà onírara ọlọ́run lè bẹ̀rẹ̀ ọlọ́run wá lọ́wọ́ bá lánàá nàkàtà kọ̀ wá dúró lórí inú nìkan ọmọ ọmọ wa fi àkàwé wílẹ̀ fún àwọn ọlọ́run wá náà ṣe àkàlùkà wọn ọgbàgbé dídá tọ́lọ́ ń dá òun láti bẹ̀rẹ̀ pé láti bí àìsí lọ́lọ́run ti dá òun kọ́ lápẹ́ ìdílé nígbà ọ̀nà wà níyà ọ̀bí ó ní ta túntọ̀ tó lè jí egun egun tó lè gbé wà níyà ọ̀bí ó ní yẹn ti kẹfù nínú sàárè etí ò tí ì kẹfù gan-an ta ni ó jì ọwọ́ àwọn ọmọ ìdáàbò ètò ìyẹn yóò bá tó tó mọ̀ nígbìn ní ìpàtẹ́kẹ̀ fún tòótọ́ etí ọ̀kẹ́ fún gẹ́ agbára ọlọ́dẹ nìyí bẹ́ẹ̀ náà lè tọ́kẹ́ agbára ọlọ́run àlejò lánàá yìí ó ẹ̀ nínú táwọn onímọ̀ sọ ike ìkànnì àwọn káàkiri ọ̀kadà àbújá ní abẹ́lómi ọ̀kadà ọmọdé ọmọ sàrí ìtọ́jú kó ti pẹ́ mbẹ́ ọwọ́ àlọ́ ọmọdé egun bẹ̀ ọwọ́ ọwọ́ àrùn báyìí ọwọ́ àmọ́ lọ bá àdébù ọ̀sánlá àdébùsánlá ọwọ́ àrùn wájú àdébùsánlá àtẹ́sọ̀rọ̀ àtẹ̀rọ̀ ọ̀gbàgbà yẹn ní ìhàlà ìwọ yìí wá nílẹ̀ lójú gbogbo èèyàn ní sọ bẹ́ẹ̀ ọlọ́ba sọ pé kúlí yóò fi yí ha ilé ànábì sọ fún wọn pé yóò yí iná lẹ́rí ajá àwọn ọ̀rọ̀ ẹ̀ẹ́dọ́kọ́ ẹ̀tọ́ fara dídá rẹ̀ lákọ̀ọ́kọ́ náà ló lù sí padà ọlọ́run fún wọn gbéra wọn yẹn wọ́n wá bí kúlí lè ká lè dènà áyé ìkànnì òbèrè mi nìyẹn ẹ̀ àti sọ́ńdọ̀ òní náà ọlọ́run bá ní mọ̀ gbogbo ẹ̀ dákọ̀ọ̀kan zéyìn kò ní papọ̀ mọ́ bí wọ́n tilẹ̀ wọ́n jọra wọn ní sílé ayé kálukú náà yóò jí dìde tí wọ́n kó ìdílé yìí fún mùsùlùmí àwọn ọ̀dọ́ rẹ̀ alẹ́ ní ìdá àlàlà fún mi náà ṣáájà mi lẹ̀ akọ́tọ́rì náà báyìí la àtó mi ní òkun nínú síbi ìsì ọlọ́ọ̀bà àdéjọ́lá alẹ́ ní ìdá àlàlà fún mi náà ṣáájà mi lẹ̀ akọ́tọ́rì náà rọ ọlọ́ọ̀bà àdéjọ́lá ní

ẹ̀jẹ̀ ti lọ omi tí ń bẹ lára ti lọ gbogbo ẹ ti kẹfún ọwọ́ àkú ẹ̀ẹ́dùn àdìgbò gánà tá a dá bọ̀ ọlọ́run bá adékẹ́ ọlá yóò tún wá rọ́jò nígbà ọba rọ́jò sí yóò tún wá sọ yóò tún wá jẹ ẹ̀dá yẹn náà padà. akápẹ́nu àwọn sọ pé ìdíkẹ́ bẹ́ẹ̀ méje lábọ́ àti ẹ̀pẹ́ ní alimọ́lì tó wọlé àbá igi méjì rẹ̀ tútù tútù wọn dà nílé yìí nígbà wọn bá ti wá dá tẹ̀lé wọn wà á fi ilé yìí wọn fi gbà àdúgbò wọn lọ́wọ́ tí wọn bá ti lè lọ ọmọ báyìí lójú ẹsẹ̀ ní òun lọ́wọ́ ilé ọkọ fi ń ṣe sàmẹjọ Ọlọ́run bá yẹ pé wọn sọ pé alẹ nígbà alalakun mina ìṣàjà rẹ àtọdọrí náírà fàyídà àtúntò ètò nǹkan méjì tó takora wọn kó làákà yìí ẹ̀tọ́ kan báyìí ẹ̀kọ́ látara nǹkan ẹyọ kan eléyìí náà tó takò làákà yìí Ọlọ́run náà lè ṣe ọmọ ẹdẹ ènìyàn tó ti kẹfọ tẹ ara rẹ ti jẹrà mọ́lẹ̀ tí ò lè sọ̀rọ̀ mọ́ tí ò rí nàmá tí ò gbọ́nà má tí ò lè rìn má tí ò lè parada má ọlọ́ọ̀bá àdìgbọ́lá olúwa ti ọ́pọ́sì ìpadà olúwa lè jẹ́ òṣègùn dáwé ọlọ́ni àwọn àdéhùn ìsàlẹ̀ rí kàlákà sàmáwò àti wàlà àwọn ọ̀ọ́dìrí ní àlà ayé àfẹnugà mẹ́fìlà wọn bàlá ọ̀rọ̀ ẹ̀kálà ọ̀lẹ́ àní àmúkọ̀ wà bẹ́ẹ̀ gbàgbọ́ bá tó yá ọlọ́ni awalẹ̀ ìta ìdẹ̀bí kálábà sàmáwá àtìwọ̀nà ọ̀pọ̀ síbi sọ̀rọ̀ tọ́lá sí máa tilẹ̀ ọlágbá ni ìgbà ọdún ní aláàyè àtúntà méjìlá ọlọ́ni tọ́lá sí máa bó ṣe gbòòrò tó àtilẹ̀ bó ṣe bẹ̀ tó ṣé kò wá lágbára ní ládùúgbò òkú yín dá bàlá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń lóyè wà alá àbùlá àyè ọlọ́run bá ní olùdẹ́dà ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìnàmá amúlùmú ìdá àwọn ọ̀dà ṣe à ìṣe ọlọ́ tó bá ti ń gbèrò nǹkan ayé ìyàkùn lánàá òkùnkùn fàyàkùn ó náà ní kọ́kọ́ sọ fún kan pé máa bẹ nǹkan ó sì máa bẹ pẹ̀lú àṣẹ ọlọ́run fasubahana lẹ́ni ibi adìní ìmọ̀lá kókó kó lè ṣe yẹ fasubahana lẹ́ni ibi adìní ìmọ̀lá kókó kó lè ṣe yẹ wà yìí tó lè dáhùn fún ọlọ́run mímọ́ ní fọlọ́ ọba tó ti dé wíyá ní iye ìmọ̀lá kúrúkú lílé ìṣẹ̀yìn èyí ní gbogbo nǹkan pátápátá ọwọ́ ọlọ́lọ́wà wáyé lẹ́yìn ìjà ọdọ náà ọba náà lẹ́sẹ̀ rí padà sí ẹwú bá ti ń bímọ bí ọba sí àṣẹ ọlọ́ọ̀ni bóò lẹ́ni bí ọba sí àṣẹ ọlọ́ọ̀ni bóò wá lẹ́sẹ̀ ọlọ́ọ̀ni àtọ̀ yóò wà ní ibi yẹn tí ó lẹ́nu tí ó lùdú tí ó lùdú tí ó máa dé wẹ́ẹ́wẹ́ tí ó làwọn tí ó lè ní tí gbogbo ó sì pé láàrin oṣù mẹ́sàn-án kódà kí oṣù mẹ́sàn-án gàdá ẹ̀ńtọ́ bá fún oṣù mẹ́sàn-án kan ó tún ti lé lọ́dọ̀ àwọn ní mẹ́tì láti oṣù mẹ́jọ àtọ̀tẹ̀lé òdìdá lọ́wọ́ sí ní oṣù mẹ́sàn-án ọkọ̀ ó tún ti lé ẹ̀rù kọ́ ọmọ òfin ọmọ òfin ìjẹ́kẹ̀ ẹ̀ńtọ́ ó ti gbìmọ̀ lóṣù ó ti ó ti pẹ́ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run táwa táwa ní tí ì tí ì bá ṣe bẹ́ẹ̀ bóòlù nǹkan ìṣẹ̀lẹ̀ fọ́ọ̀mù látara àpò tó jẹ́ pé ọ̀dà ìgbẹ́ bí omi. ọ̀nà ọba àdìjọlá ó tún sọ fún wa pa ilé ọlọ́run tún sọ fún wa nípa káfí ìpìlẹ̀ káfí wé títún ẹ̀ dáadáa ọlọ́run tún sọ fún wa sọ́rọ́ tó Maryam àyà sixty six àti sixty eight ọlọ́ni wọ́n yẹ kó lulẹ̀ ní sáànù ayélujára ní tùlàsọ́ fà kókòrò àjọ àyà káfíń ọmọ sọ̀rọ̀ jáde lẹ́nu ìgbésí tó bá ti wá kú náà òun tó wá jáde lábẹ́ mi. awàlá ayé kó lulẹ̀ ní sáànù àná kàlàdúnà omi kọ́bìn wàlá wọ́n yẹ kó ṣe á ọlọ́run bá kú lẹ́sì ìgbésí káfíń tí ọ̀wá rántí ni tí ọ̀wá ronú fáwọn àbíká òfin ọlọ́ọ̀bá tọ́lọ́ wà nínú sàṣàrà tọ́lọ́ ń sẹ́ òfin búra lànà àṣúra nà gbogbo àwọn káàbì yẹn láàjì dìde pátápátá ọ̀ṣẹ́ àti àtàwọn èsì tí ń pèpè pè sí wọlé tì fún mọ́ lànà àdókùnà lànà mẹ́tọ́ra nà mọ́ àwọn ìlàjà lànà mọ̀gẹ̀dẹ̀ ìyá káàbì wọn yóò wà lóṣòó tí náà náà dáa náà tó tó náà wà lóhùn jù bẹ́ẹ̀ tí túmọ̀ òun náà lọ́dọ̀ tó ti gbé ẹ̀dá mi tọ́lọ̀ tó ṣe tó tọ́lọ̀ tọ́lọ̀ tó gba kábọ̀ sí ẹ̀ ẹ̀dá fi kásẹ̀ rẹ̀ lẹ̀ òun ní tọ́lọ̀ sọ tó sọ́ọ́ ilẹ̀ hajj ayé àkàwọn sí ìgbèdè ọlọ́run bá sọ pé yá ayé wa ní sórí kúndínkúndún fi rọ́ ìdílé nígbà fàyínà alábìnà kún ìtúrọ́ọ̀bì kún mọ́mí nùbàdì kún mọ́mí ní alákòóṣe kún mọ́mí nùbàdì. مخلقة وغير مخلقة لنبين لكم ونقر بالأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أجل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليه الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور قال يا أيها الناس ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ìyàtọ̀ ẹ̀kọ́ gbàgbé nkunkun bí yọrọ ibi ìlú náà lè báyìí tẹ ẹ lọ́wọ́ àdúgbò kẹ́sì ní pápẹ́ ajínigbé abáàdúgbò ìdílé báyìí náà fàlàbí náà rọ mi dájúdájú àwọn ọlọ́run ìlàdáyé látara àyèpẹ̀ ẹ̀gẹ́ mi ta aṣọ síwájú náà kò sẹ́yìn ìdájú òkú yìí ọ̀dà òdúdú kọ́lọ́run lò sí nínú ọkọ̀ gbàgbé dájúdájú ọlọ́run bẹ àdúgbò àlọ́ ó sì ṣe kọ́ máa bẹ̀rù ẹlòmí ọwọ́ akúrú ní imáàní yọ gbẹ̀sẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlòmí òkú lórí yẹlẹ dùn yóò sì gbẹ̀yà rẹ̀ wájú ọlọ́ bẹ́ẹ̀ náà ni àjíǹde kò sẹ́ni kan tó lè sọ bọ́dà fún dúgbò ní ilẹ̀ tí bá ń sọ oúnjẹ oúnjẹ lọ ara ẹ̀jẹ̀ àti pé tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí tí ò tí ì ṣẹlẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ wọ́n ló ṣe sọ àwọn olú ìlú ìfẹ́ kò é ṣe fẹ́ nìkan náà inú ọkọ nígbàgbọ́ sí tọ́lọ́ ń kọ́ ọ̀rọ̀ nínú kọ́ wa ní ìdílé ní bọ́yá kó lùwẹ̀ tí lọ́ wà lé ọwọ́ àti wà lé àwọn àjọ lọ kó tì í nínú tọ́lọ̀ lọ. ọlọ́pàá àdìgbẹ́lá tó yá ayéwá náà sùn ní kúńkún fi rọ èdè ìpínlẹ̀ lè bá a bì. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ ẹ pọ̀ nígbà yìí tẹ́ ẹ bá wà lórí fẹ́ǹsì ìgbéjì nípa ọjọ́ àdìgbẹ́ fáyínà kàlàfínà kún dájúdájú àwọn ọlọ́ sẹ́ni bẹ́ẹ̀ lára yìí pẹ̀lú èèyàn àdébí ádámà tó ń mọ̀ mí mo ti wá ti lẹ́yìn ìgbà náà àtúndà yìí láti yà sẹ́rẹ̀ mi bẹ́ẹ̀ tó ń mọ̀ mí ní àlàkọ́ ti àtọ̀ yẹn àtúwá adékò di ẹ̀jẹ̀ rí bíbí tó ń mọ̀ mí mo ti wá ti lẹ́yìn ìgbà náà àtúwá adékò di bá ṣe ẹ fẹ́yẹ́ tó o bìnrin ní ìtọ́nà ọ̀bá kàdàrà tó yóò bí ọmọ nǹkan ọ̀kàtà lára ìjọba ìjọba rẹ̀ ń ọlọ́pọ̀ sàrùkọ ẹ̀ tọ́kọ́ bẹ̀ ilé ìrẹsẹ̀ nínú tẹ̀lé ọwọ́ adágbà wọ́n á sọ̀sọ̀ kùtọ̀ ọwọ́ adọ́ rẹ̀ lòlú ọwọ́ ata àti ìdè. tọ́lá mi mú nígbà tí mo ká lákà tí wà lẹ́yìn mo ká lákà ọbẹ̀ nù tọ́jú bá ṣe ẹran yẹn káàdì kí ẹ̀dá rẹ̀ pé ọbẹ̀ nù rẹ̀ káàdì kí ẹ̀dá rẹ̀ pé inú títún ti di ìdè fọ́ọ̀mù fẹ̀ dé nìyẹn mi náà àwọn abiyamọ ọmọ ó ti di ìdè àwọn yẹn mi ti rí millions of naira mẹ́ẹ̀ ẹgbẹ́ tó dìbì jẹ́ ẹ̀gbọ́n fún wọn ẹgbẹ́ abirùn rè ńgbà ọlọ́run sì ṣe kálukú ìfẹ́ wọ́n kò sí tọ́lọ́run ṣe tí ò ní tí ò ní bọ́ sábẹ́ ọ̀rọ̀ bìrà ara mi nà nínú ètò tọ́lọ́run fi ń rẹ́gúléètì ilé ayé àwọn èèyàn kan mọ́wó jòrò jẹ́ tí wọ́n bá rọ́ máa bí ẹ̀wọ̀n tí ó lè ọlọ́ ẹ̀tọ́lọ́run bá kọ̀ díẹ̀ sí kọ́lọ́run kó ṣe ń fi ẹ̀wọ̀ kọ́lọ́run kọ́lọ́run kọ́ mọ́tò máa ládàá rẹ̀ ẹ̀ẹ́dọ́gbẹ́ ẹ̀dá rẹ̀ pé ọlọ́run lọ́sọ̀rẹ́ ọ̀bẹ ilé mọ́ ètẹ́dẹ̀ àrò ní pé kéye kó ọkọ̀ àdúgbò alọ́sẹ̀ ọ̀rọ̀ dèdè ẹlòmíì ti kú sí bàbá ṣẹlẹ̀ yọkọ̀ àtàwà ló ń sẹ̀ báyìí ó ah, <laughs> tẹ́tọ̀ ọ̀sẹ̀ kan tí nǹkan èso kan <laughs> ọ̀rọ̀ kò ní ọ̀rẹ́ pé òní máa ń eh, ọlọ́ọ̀bá ní wọn wá bó ṣe kó bá ṣe náà ní ṣe wá tí ó wà lápapọ̀ náà sọ̀ kan wá o eh, ọlọ́ọ̀bá sọ pé ní wíwá yìí ní nana kan bá a ṣe ṣe yẹn ìlà ajáde mùsàmùmá ájú orinlẹ̀ sínú àkùrù kẹ́ẹ̀dá ìgbà tí àsìkò tó ti lẹ́nu àlọ́dọ̀ àwọn ọlọ́run nígbà bá tásìkò gbà náà ni ó dàrí tó máa ń lò ní ètò láàbùbà ọlọ́ọ̀ni yẹn ní ìgbà náà ẹ wo gbogbo gbèsè àwọn àjọ ní jáde ní ọmọ èké ọmọ èké ó ní wọn bá tó lè ṣe ó ní wọn bá tó lè rí ó ní wọn bá ọgbẹ́ tí ń bẹ́ẹ̀ lọ́ẹ̀ ó ní gbà òun ó ní inú àgbà òun tó lè fọ síbẹ̀ ọlọ́run tó gbé kúwò tó ẹ̀sìn kí ikọ̀ ọlọ́kùnrin déke ẹ̀ gbogbo tó tó dàgbà sí. tọ́lọ́mà ìdábòlò gbogbo àṣọyìndàmọ́ kẹ́ẹ̀ni bá dídí ètò jẹ́ òpin fún agbára yín tí máa ń mọ̀ ọ̀dọ́ alọ́mọ dàgbà ìlú wọn ní èsì èkó ṣe gbogbo ní gbọ̀ngbà tó yá lọ́wọ́ tó pẹ́ sí ayé ọmọ ẹ má fàjọ gbọ́ ẹ má dàgbà ẹ̀rọ ìjọ olùmọ̀ àwọn ìmọ̀ gbàgbà rẹ̀ pàmò. wà ní tó ọlọ́run bẹ ní tó tó taago a ti kú ọ̀dọ́ ọlọ́ a ti fẹ́ mi ọ̀dọ́ àmì tó máa ń yọ ọdún yìí la àyíká lè lọ rọrùn mi ọbẹ ní yẹn tá a lọ lára yìí tó jẹ pẹrẹ tó tó sẹbi fún wa ni pé ẹ nígbè láàyè alámọ ìgbà lè ní ìṣe yà lẹ́yìn ìgbà tó ti mímọ yọ wá di ẹ tí ò lè mímọ ẹ yóò fi nǹkan dìgbẹ́ yóò iṣẹ́ náà ló fi gbà ó mo ló fi ké mo ṣe náà ojú náà ló fi fi gbà ibi ilẹ̀ ti sá ti gbàgbé àgbà àgbà ti dé náà ọlọ́run ò máa ma síbẹ̀ àbẹ̀bí ọ̀sọ́lá lọ́wọ́ àti ọ̀sọ́lá ọmọ náà ṣàdúrà àdúrà rẹ̀ kúrò ọlọ́run má jẹ́ kí mo ṣèṣẹ́ yìí ní òun kúrú bá mi ìṣẹ̀lẹ̀jọ́ wa ni kó o ti àdàgbà o ti gbogbo wọn a máa sọ fún gbogbo lẹ́nu ọlọ́run ti gbàdúrà nínú ọ̀sán ọ̀la rẹ̀ kó o ní sixty two years ọlọ́run bá ti mú lọ sọ́dọ̀ sọ́dọ̀ ọ̀la wa ni ọ̀sán nínú àdúrà nínú ọ̀sán ọ̀la rẹ̀ ọ̀sán ọ̀la mi ibi pé èèyàn ọmọ dàgbà dàgbà pọ̀ tí ó wà ní pé èèyàn mi máa ń ti ṣe mọ́ ẹlẹ́mi ọ̀dà wà ní pé ọ̀rọ̀ àwọn ọmọdé ọ̀rọ̀ rẹ̀ ó ti fún wọn èmi ọmọ yàgbé ara bàbá kan ní nílùú mọ̀dínà tá wa kọ́ sọ fún wa tó ń ṣàlàyé ìkànnì àwọn àyàwó nínú ọ̀rá oníbàbá wọn sì dàgbà dàgbà dàgbà dàgbà ó sì tún tẹ́tẹ̀tẹ̀tẹ̀ ó sì kiri ẹ̀ kíni àwọn yíyá yìí ó sì ní ju wájú ara ó di wípé bàbá wọn sàkà aráàlú sàbẹ̀ lọ ó ní wọ́n di náà kí bàbá wọn sàkà aráàlú kọ́ máa tọ́ ọbẹ̀ nípa yá lẹ̀ torí kò sùpà kúrò fún wọn sùpà síbẹ̀ ọkùnrin tí wà ló mọ́ tàbí lára ó ti tóbi lọ́gọ́lọ́ tọ́lọ̀ tó wàtara àwùjọ ha mi dàtà ọlọ́ni ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀rí bí ilẹ̀ yóò ti dákẹ́ lọ́lọ́ lọ́dà bí òkú fàyídà àǹzálínà àlè àlìmọ́ àtẹ̀síkàtì wọ́rọ̀bà wà á bá tẹ́tí mi kùnì sáwùdì nbàdí ilé nbàtà bá wà sọ omi kalẹ̀ sí yóò wà nira pẹ́ ẹ̀yin ló rí pé ilẹ̀ lẹ́yìn pẹ̀lú omi tó dà sí bọ́ọ̀lù rẹ̀ ti ojú rẹ̀ ti àná sígbà ẹ̀mọ́ tẹ́yìn ló ti ní yàtọ̀ bẹ́ẹ̀ wàrọ̀ bá ti yọ wàá gbèrú sí wàá bàtà tí mi kò lè sáwọ́dì gbàdí yọ wàá mọ irúgbìn ní akọ àtàbò tọrẹ wa tó dùn dúdú láti máa rí aláàbà gbogbo ẹ̀ ló dùn dúdú láti máa rí akọ wà bẹ àwọ wà bẹ àtàkọ àtàbò náà làwọn tó máa fi rìpòdúsì láàrin ara wọn ẹ̀wọ̀n ti gbogbo lọ. dáa àdìkàdì àdìmọ́ àwọn àwọn àlẹ́ àkùkù ọlọ́run ló ṣe ilé ẹ̀rí bá wọn pé ọlọ́ọ̀bá adékọ́lá ọba òdodo ni wà á nẹ́ òwú yóò fi ìmọ̀ ọ̀tá. ìgbédájú ẹ̀rọ ọlọ́ọ̀bá yìí yóò jẹ́ àwọn òkú ti kú wà á nẹ́ òwú àdá ìṣe ìkọ́ni ẹ̀ àti pé ọlọ́ọ̀bá adékọ́lá yìí ìtọ́ tọ́wà lábẹ́ kápá rẹ̀ gbogbo nǹkan pátápátá ni tọ́jú ẹgbẹ́ ìyàní àdínde àti àtúntún bẹ́ẹ̀ náà ní ìjọ ìjọ ìjọ àdìgbé yìí ní tí ń bọ̀ ní láàrọ̀ ìgbà fi ha kẹ́ni mọ̀ pé ìjọ àdìgbé tí ń bọ̀ ní oṣù ní nípẹ́ wàá nù bá àyẹ̀wò arákùnrin pẹ̀lú owó àti pé kẹ́ni mọ̀ pé ọlọ́pàá àdìgbọ́lá yóò di gbogbo ẹ ti bẹ nínú sàárè pátápátá ọ̀lẹ́lẹ́ẹ̀kẹ́gbẹ́ náà lábárí inú ọ̀nà tí kúrò àwọn ọ̀nà fi sọ̀rọ̀ ọ̀yọ́ òun náà ni lọ́rọ̀bù ìfọ́fọ́lù ẹlẹ́ẹ̀kẹjọ labáyé ẹlẹ́ẹ̀kẹjọ labáyé ẹlẹ́ẹ̀kẹsàn ilé òun náà ni lọ́rọ̀bù ìfọ́fọ́lù ìfi àkàwé nílẹ̀ bí ìyá ẹ̀ alùpùpù àdàbò ti ààrẹ nàbà ìgbé ọlọ́run ọba àdìgbọ́lá ìmọ̀ ń sọ ilẹ̀ ẹ̀jì lẹ́yìn ọba ti kú àti níbi àyà àjìkàkà so kájú lọ yẹ̀ wò nínú sọ́rọ́ tó rọ̀ àyà fífì ọlọ́ni fagudé la àtàlẹ́ rahmatulahi rabbika kéèfà yóò di la rahmatulahi bá dàmú ti ha iná dáadé kala múlùmí mọ́ta wà wú àlà kúlì ṣe inú kọ́lí. ọ̀ni fagudú fagudú ìrẹ́ náà wòye ìlà àtàlẹ́ rahmatulahi rabbika sí ti àánú ọlọ́mọba rẹ̀ gbé jáde orí pa àánú ọlọ́mọba rẹ̀ wọ̀ wòye sí àánú ọlọ́mọba tiẹ̀ lórí ìtì ń fa implication ìwọ náà sáà ní ìwọ náà wòye sí kẹ́yìn fájú ìjẹ́ àádọ́gba òtí ha nínú orípa àwọn ọlọ́pọ̀ náà ní pé ọmọ ń sọ lẹ́ẹ̀jì lẹ́yìn ìgbà tí ẹ ti mú tẹ́lẹ̀ ọmọ ìdí ìgbà tó ń ronú ronú ronú wọn tó gbọ́dọ̀ ṣe lóko fún ọdún bẹ́ẹ̀ tó bàtà lẹ́yìn gbé ilẹ̀ ilé àti gbòòrò ti sá wọn lọ sí ẹgbẹ́ òbí mi rárá o òní gbé kọ́tẹ́kọ̀ọ́ mi o kó o sì lẹ́yìn láti máa dí ìbílẹ̀ kí wọ́n kó torí rẹ̀ kí wọ́n kó nú kí wọ́n tó wú wé jáde ọmọ ṣiṣẹ́ títò pèsè ẹ̀rọ wà ó fi káwọn oṣù fatalaisa ń bẹ́ta ìgbà wọn bá tó ṣe fatalaisa oríṣiríṣi àwọn ọmọ àlọ́ àwọn ìjọba ti yà èyí dábàá ti yà èyí adìẹ ti yà wọn bá tó gbogbo ẹ̀jọ wọn ní ilé ìwádìí ti sílẹ̀ ìgbó tó sọ ẹ̀wù tó yọ lọ ẹ̀wù yẹpẹrẹ nígbà wọn ẹ̀dẹ́ yẹn ẹ̀wù yẹpẹrẹ àbí ẹ̀pẹrẹ náà lọ ká dúró níbi ká dúró níbi tọ́lọ̀ ń sọ ká dúró níbi tọ́lọ̀ sí iná ẹ̀ ní ìlú wa àjásí gẹ̀ẹ́nà àti tọ́lọ̀ bá ní ká jásí ìgbẹ́ta àti ìyàtọ̀ ní pẹ́ẹ́lẹ̀ àtúbọ̀ wọn ẹ̀dí ìgbé àlàáfíà ẹ̀sìn màá mọ́ ẹ̀wù gánlá kódà ní tí a tún ṣe dé àwọn kan ní ẹ ti ẹ́sọ́ọ̀tì ìdílé ìdílé wọn ní ẹ ti ẹ́sọ́ọ̀tì ẹ̀ lọ́wọ́ pé àwọn ọdún sọ́dún yìí ṣe oríṣiríṣi ìgbà ìdẹ́ ìdẹ́ ìdẹ́ ìdẹ́ àwọn kan ti bí ìdílé wọn ti ń ṣe

ẹni ṣe rẹ̀ tí ó ṣe sí gbogbo ẹ̀. àwọn ẹni tètè lẹ́yìn ọmọ tí ìmọ̀ ti sùn ẹ̀jẹ̀ ẹ wò wá ẹ ọlọ́sọ̀rọ̀ wa ló wá sábà ìdá àti ọ̀rọ̀ jẹ́rì wàlá àrídì ìdá àti sàlẹ̀ ẹ ọkọ̀ gbogbo àwọn ọ̀gá náà ló recycling recycling bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò tó recycle padà bẹ́ẹ̀ náà recycling náà lọ́wọ́ bẹ́ẹ̀ ti pẹ̀lú àdìgbò náà àti síbẹ̀rẹ̀ a sì wá akókè ọlọ́run fẹ́ ìṣàyẹ̀wò ẹ̀ padà máa fi dé yẹn padà máa fi bá wa náà lọ́la fi dé ìbò láti wá fún mi ní agbára ọlọ́run. ọlọ́run sọ pé pàǹkú ìlà àtàrà mẹ́tò ìgbà wòye sí àwọn ọlọ́run bá rẹ̀ yẹn kéé bá yòòyè mọ́ bá olùkọ́ àwọn ọlọ́run bá rẹ̀ kọ́ lọ́ba sí sọ ilẹ̀ jí bá dàbọ̀ lábẹ́ lọ́nà bá ti ń ṣe yún ó lè jí òru nílé ọ̀hún wà á dára kó lè ṣe nǹkan ní ọlọ́run dágbára ló gbogbo nǹkan pátápátá tó bá ti fẹ́ ṣe. nínú sọ́ọ̀tù bá pè áyà kẹsàn-án nínú ẹ̀ ọlọ́run bá sọ fún ayé wàlláhu lẹ́ni àtàlà nìyà فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور ọlọ́run bá sọ pé wọ́n máa ń lè ní àbúsálàbíríà ọlọ́run ní fẹ́ atẹ́gùn lóríṣiríṣi lórí ilẹ̀ pàtó fi irú sàkáàbá atẹ́gùn yẹn tí ó wà tí ó wà máa gbé àwọn ẹ̀sùn lò tí ó máa gbé wọn káàkiri pàṣípìnà ìlà abálábí mẹ́yìnlẹ́ àwọn àkúrọ̀dù sí ilẹ̀ kan tó ṣe yí pé ó ti di òkú tẹ́lẹ̀ tí ò gbogbo فأحيينا به الأرض وبطلع الله على جاية وعلى الصيد يدي بعد موتها دائما بالكلة كذلك النشور أبين دليل القيامة يوسف يوسف سبنانيا يوم النشور قلنا يوم القيامة يوم الدين ọjọ́ àjíǹde الله sọ wọn ní sọ́lá tuntun sí láti kálọ̀ ọ̀gbọ̀n 39 bẹ́ẹ̀ náà sì ni nínú آية مقلا قالوا والذي نزل من السماء ماء بقدر فأنشينا به بلدة ميتا كذلك كذلك تخرجون ọlọ́run ní òun san òun ló ń sọ nàìjíríà nílẹ̀ sàmà ìmọ̀ a òun sọ àwọn omi kalẹ̀ láti sánmà lóòrèkóòrè òun ló ń sọ kalẹ̀ bẹ̀kọ́tà ní ní ẹnu àta ọlọ́run ó ti rí kèsẹ́ ẹ̀sùn yóò bọ̀ ọ̀gbọ́n ti ní lógún inú omi ọlọ́run ó sì sọ̀rọ̀ àyè lọ síbi tó bá fẹ́ tí ọ̀bá fẹ́ níbí ẹ̀ẹ́dà máa rí bí òògùn sí ni òmíràn ọ̀dọ́ ibi tí ó ti rọ̀ lọ́nà kádà àdúgbò ni ó ti rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ sí ọlọ́run sì kù sí láàyè nínú Kùránì ọlọ́run ní ẹ̀ẹ́mú omi látara òdò ilẹ̀ ní òkùnkùn bẹ̀ dábàá ní òkùnkùn bẹ̀ ẹ̀ẹ́dùn kan bẹ̀ èdè ò tún sàn lọ bẹ́ẹ̀ ní níbi salvation fún ọlọ́run tó sọ kalẹ̀ látàrí òun. ẹ ọlọ́run ní wọlé ìdílé nzala bí na sámà jùmọ̀ àmì kọ́dárí ọlọ́run tó sọ pé kalẹ̀ láti sámà lóòrèkóòrè yóò sùn à látọ̀dọ̀ àyíṣà náà bí bẹ́ńkàtà àmì ká àwa fi di ilẹ̀ lójú kú a fi di ìdílé ọlọ́run wá sọ kíkàtà àyíká tó kọ́ òwe náà yọ bó bá dé wọ̀n gbọ́dọ̀ ní ìlú tó nìyẹn olórí ẹlẹ́ẹ̀kẹsẹ̀ yẹn ládùn sí inṣàlá ọ̀tá a sì bá a sì bá lọ ẹlẹ́ẹ̀kẹsìlá pẹ̀lú gbọ́dọ̀ àwọn abẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kẹwà lọ́la ọ̀nà kọ́kọ́ ìbílẹ̀ inṣàlá. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاليت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستودعك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مقواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واسلل سقائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا